كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àdámá tí ọlọ́run ọba dá ọmọ ẹ̀dẹ́ bí ìbá ṣe pé òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló tẹ̀lé yóò ṣìṣe torí tí ìbá ti ṣe òfin ọba adẹ́dà ló tẹ̀lé ìfẹ́nú ni ó tẹ̀lé ìfẹ́nú olúkálukú yapa síra wọn kò dẹ̀ sí kífẹ́nú ara wa mọ́ wọn ló fi jẹ́ wípé gbogbo ìjọba tó bá wà lórílẹ̀ tó ní ká fún olúkálukú ní ààyè kó tẹ̀fẹ̀ẹ́nu rẹ̀ lọ́rùn ìjọba orí burúkú ni ló fi jẹ́ wípé níta àfi máa ń wọ̀n jọba ǹjọ́ yanjú ǹjọ́ yanjú ó ní wípé báwo ló ṣe ń pa òfin ọba dẹ́dà máa tó bí ìjọba bó bá ń ṣe ń pa òfin ọba dẹ́dà máa tó a sọ pé ah ìjọba dáadáa leléyìí tá a fi tiẹ̀ ṣe àríkọ́ṣe láti lo ìṣesí rẹ̀ nínú àwùjọ ṣùgbọ́n tó bá ti fi di wípé rárá ìjọba dá lérí wípé rárá o kólúkálukú tẹ̀fẹ́nu rẹ̀ lọ́rùn orí burúkú ni kọba adẹ́dọ̀ yà wá yarú ẹ̀ ní ìjókòó tó kọjá lọ amẹ́nubà wípé ìtẹ́fẹ̀ẹ́nú èèyàn lọ́rùn pàápàá jùlọ níbi ṣáwà tí ọba adẹ́dà dá mọ́yàn lára nǹkan méjì ni ọba adẹ́dà fi fẹ́ ká kó ló fi dá àkọ́kọ́ láti fi fún wa ní efa ìyẹn kóraró kò nídìí ìṣekúṣe ìranù èkejì. E ó ní wípé láti fi ṣe àlékún nínú àwùjọ à ń bímọ. Allah subhanahu wa ta'ala ó wá gbé kalẹ̀ wípé ẹ̀dá ènìyàn kò ní jèrè ìgbésí ayé kò dẹ̀ ní rí ìyọ́nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó bá tayọ ọba adẹ́dà láàlẹ̀ láti fi gbọ́ bùkátà yìí. la fi sọ nínú ọ̀rọ̀ wa tó kọjá lọ wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa ó ní pé alistimna haramu torí wípé èèyàn sí nítòsí obìnrin rẹ̀ tàbí kò tí ì sagbára fún un láti ṣègbéyàwó kó a máa fa abẹ́ rẹ̀ ṣeré kó fi di wípé ó bí a bùkátà ṣáwà haramu ni èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù torí wípé kí ni yàtọ̀ sí pé ọba adẹ́dá ò fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin ọ̀dọ́ ò torí ṣáwà pé ká bí àbùkátà ṣáwà ọmọ ń ti ọ̀dọ́ gbọ̀ngbọ̀n ju àgbàlagbà lọ ó ní ẹni tó bá lágbára báyìí nínú yín o kó ṣègbéyàwó ìgbéyàwó ó nìkan ni. Kani, halu salim níbi ìbí àbùkátà ṣáwà ó ní ọwá lè ṣẹlẹ̀ o kọjá pé ìdí kan tàbí kejì ó kọ́ di èyàn ò tí ì rí èyàn àti ṣèyàwó rọrùn ààwẹ̀ ní kẹ́ ẹ máa gbà torí pé kí ni yóò kóyàn rò ó níbi ìranù torí pé tíyàn bá ń gbà ààwẹ̀ bó ṣe ẹ kọ́ gbà á yìí máa bí àwọn èso rere tó pọ̀ òjíṣẹ́ náà sọ́lá sọ́lá ń fi ṣe kìlọ̀ ó ní lẹ́sẹ̀ sọ́ọ́m òfin riwaya lẹ́sẹ̀ síyá minal akli wa shurb à ń gbà wọ kèése kóra rókò níbi jíjẹ tàbí mímu ìnàmà sọ́ọ́m òfin riwaya ìnàmà síyá minal lagwi wa ìsọkúsọ àti ṣekúṣe òun ni àwẹ̀ dálé lórí torí pé kí ni kí ni ráyà àwẹ̀ ráyà àwẹ̀ ni wípé kí wọ́n sún wa dé mọ́tàbà èyí ga jù nínú ìgbàgbọ́ kí ni mọ́tàbà òun ni wípé ká máa lògbésí ayé wa bí ìgbà tá à ń rí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bá a tiẹ̀ báwo ò rí ká mọ̀ pé ó ń wò wá ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe gbogbo ìgbà tí ìṣesí ẹ̀dá bá ti ń dálé lérí eléyìí ìkọ̀kọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ ó papọ̀ sí dáadáa torí ó wà ní kọ̀kọ̀ ó wà ní gbangba ẹ̀rí ọkàn máa jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ọmọ n tó ń rò ọgbọ́n tó ń sọ orí n tó ń ṣe ni Allah subhanahu wa ta'ala fi ń sọ fún wa wípé fama man khafa maqama rabbihi ẹni tí ó ń páyà wípé ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó dúó léhùn lórí ń bẹ lókè ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀rí tó ń ṣe báyìí wa nahan nafsa anil hawa ó wá fún ẹ̀mí rẹ̀ pé kẹ́mi òun ṣe ìfẹ́nu tó yapa sí tí ọba adẹ́dà là kalẹ̀ onífa iná aljannata yẹ mahawa aljanna yìí nídẹ̀ra òní ó jẹ́ ibi gúnlẹ̀ sí fún olúwa rẹ̀ kọ́lọ́mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa torí aljanna kò sẹ́mi tí ó wọ̀ illa nafsu muslima àfẹ̀mí tó bá juwọ́ jusẹ́lẹ̀. Ju fún un tí ọba adẹ́dà ń fẹ́ tí èé wípé n tóun fẹ́ lójíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam fi ń ṣe kìlọ̀ ó ní man khafa adlaja ẹni tí ọba ń páyà ewu yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń túmọ̀ sí pé kí ni ẹni tí ọba fẹ́ wọná yóò pòfin ọba adẹ́dà mọ́ wa man adlaja balagal manzila ẹni tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò gúnlẹ̀ sébù tí ayọ̀ òjíṣẹ́ náà sílá sọ́nà wa sọ pé inna sil'ata Allah ghaliya ntọ́lọ́run ọba tó gbé síta ní ọjà tó ń tà tó ní káwárà láyé o ọ̀wọ́n o ọ̀wọ́n kìí ṣe pọ́ńtọ̀ inna sil'ata Allah aljanna ntí ọba adẹ́dà gbé síta tó ní ká wá ná ọjà tá a wá ná yìí wọn là lìjánná ọ̀kanú méjì ni ìmọ̀ jánná àwìnàr kọba adẹ́dà kọ́mọ́sá àfi àjánná kó fi ta wá lọ́rẹ. Allah subhanahu wa ta'ala o tún wá kí à ń lọ nuhama mantaga ẹnitọba kọjá àlà ọba adẹ́dà tọ́lá alẹ́ tó fi rán jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wa athara al-hayata ad-dunya ó jẹ́ kí yìnyín ìsòdò tayé òun ló jẹun ló lékè jù nínú ẹ̀mí rẹ̀ nínú ròrí ìsọ̀rọ̀sí àti ṣẹ́sí láyé rújú mi náà láyé sábà kò tẹ̀ lérò kò rò ó wípé ọjà yìí ń bọ̀ wá tú á lọ síwájú ọba adẹ́dà láti ṣèṣe láti lè ṣàkántì ṣẹ̀ wa <laughs> òjíṣẹ́ náà sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ní kó sọ fún wa wípé fa innal jahima iná jahim ìyẹn mahawa ó ní ìgúnlẹ̀ sí rẹ̀ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣègbìyànjú láti kóra rẹ̀ níjànú kó má jẹ́ kí ìfẹ́nu kó má gbé òun ṣìnà níbi tó yẹ ìsìnàdé Allah subhanahu ó ní rírìn bèbè rẹ̀ gan haramu ni ká má ti rìn bèbè rẹ̀ ká má rìn bèbè rẹ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ èèyàn sọmọ ẹ̀dẹ́ èèyàn nù ní ibi tí Allah subhanahu wa là kalẹ̀ gba ọba adẹ́dà gbọ́ Allah subhanahu àti òun òjíṣẹ́ náà kò súnmọ́bìnrin nílé ìyàgbẹ́ orí burúkú àlà ọlọ́run ọba níbi wípé tasawurat ìròrí àti ìgbé àwòrán burúkú ṣetán lẹ́rìntìlá alẹ́ ó gbé sí wọn lọ́pọlọ débi wípé wọ́n ń wò pé eléyìí sísúnmọ́bìnrin lójú ibi tí Allah subhanahu wa ta'ala là kalẹ̀ ìṣesí àwọn ẹni jọ̀hún ni adventure ṣe kù. Cool táwọn ó ṣe pẹ̀lú obìnrin àwọn wọ́n máa súnmọ́ obìnrin nílé ìyàgbẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe lé kì í ṣe ẹ̀yìn nìkan ìyàwó tó jẹ́ téèyàn gan gan gan àsìkò ń bẹ tó jẹ́ pé èèyàn ò lè wọlé wọlé tọ̀ kí ni òjíṣẹ́ náà sallallahu sọ Allah subhanahu wa ta'ala ní sọ fún wa ó ní yasalunaka anil mahid wọ́n ń bi ọ́ léèrè lórí obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kí ni ìbéèrè tí wọ́n ń béèrè ṣá lè súnmọ́ wọn ní ojú ara wọn nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù Allah subhanahu wa ta'ala ni kúlẹ̀ hadha sọ fún wọn wípé ẹ̀gbin ni ìdọ̀tí ni kọ̀tọ́ fún ẹni tó bá lòun gba ọba adẹ́dà gbọ́ ó dẹ̀ mọ̀ yìí pé òun wá ẹ̀san rẹ̀ níwájú ọba adẹ́dà ń jọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà torí ìgbádùn obìnrin ẹ̀sìn ni ìkóraró fún gbádùn tọ́ba ti di pé wọ́n fẹ́ kọjá àlàǹbí tí ọba tí ọba rẹ lọ́nà tó là kalẹ̀ ẹ̀sìn ni méjèèjì lẹ̀sìn nígbà tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé a ah, ìsúnmáwọn ìyàwó yín gan ládàá wà ń bẹ̀ wọ́n ní a. Ah, èyàn ó jẹ gbádùn yóò tún gba ládá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ni tẹ́ ẹ bá fi lọ́ọ́ ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ kí lẹ́ gbà wọ́n lẹ́ṣẹ̀ ó ní ìdàkejì ẹ̀ṣẹ̀ ó ní ládá. kọ́dà mọ̀ balik. torí eléyìí gbogbo nǹkan tí mùsùlùmí tó fẹ́ ṣe ẹ̀sìn ni tó ń túmọ̀ sí wípé tó bá fẹ́ ṣe é ẹni tí ó máa tẹ́tí sófin rẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fi ránjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam táwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tí wọ́n dúró lé lórí lẹ́yìn dínà rìwáyà ẹ̀sìn àkọọ́lẹ̀ ni wípé àwọn ẹni nínú àwọn tí ọba adẹ́dà lòun yọ́nú sí òun ti gbaṣẹ́ wọn wọlé àwọn náà ṣe bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ṣèkìlọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ lè tọkọjá. So, wípé ká súnmọ́ sìnà èèwọ̀ ni haramu ni orí burúkú ni kásẹ̀ tó wá máa sọ pé kọkùnrin ọ wá máa kí ọkùnrin mọ́lẹ̀ àwa sọ pé yìí máa kọjá àlà o tíyàn bá ti kọjá àlà kan tí ọba arẹ́ra là ó ti bẹ̀rẹ̀ sí yẹ̀gẹ̀rẹ̀ nu yóò máa da fún un ni tí ó fi máa ṣe ti orí rẹ̀ gan ò ní wò wípé òun lè ṣe torí pé kíni falamma zaagu azaaga Allahu qulubahum wallahu la yahdi al-qawma al-fasiqin téèyàn bá ti yẹsẹ̀ kó lójú ọ̀nà òdodo ọkàn náà yẹ kó o ń bẹ̀ tọkàn bá ti di kò sí tọkàn ò ní kò sí tẹ̀dẹ̀ torí ó ti fọ́jú inú kọ́ ma yàtọ̀ láàrin tọ́da àti tí ọ̀dà mọ́ aṣọ amẹ́nubà fírí wípé ìmọ̀ sún àwọn ẹlòmíì débi wípé wọn ó kí ẹranko mọ́lẹ̀ wọ́n dẹ̀ mọ́ bá sùn. àti ìjánu ń bẹ wọ́n níjọba Amẹ́ríkà ti ṣòfin wípé ọkùnrin lè fẹ́ ẹranko. àwọn tí wọ́n tiẹ̀ ti fẹ́ nínú wọn ẹranko wo ni wọ́n fẹ́ ajá mọ́lẹ̀ fọ́lọ́kù bẹ́ẹ̀ náà hùmà kìláàbù kìláàbù náà kí ni yàtọ̀ láàrin wọn àwọn ajá náà kí ni yàtọ̀ kìí ṣe yun nìkan <laughs> ẹyẹ wọn ń bá a sùn omi ń bẹ ẹ sùn kí ló fa eléyìí tí nǹkan bá ti kọjá had ààlà tọba adẹ́dà tọ́lá alẹ̀ fírì iná ló kù àṣìṣe ṣiṣe ṣiṣe ṣiṣe ni tíjọba wa bá mọ ìṣesí rẹ̀ lórí yìí pé kólúkàlùkù máa tẹ̀fẹ̀ẹ́ nu rẹ̀ lọ́rùn orí burúkú ni ló pé gbogbo mùsùlùmí tó bá ti dé ipò ntọ́kọ́kọ́ gbọ́dọ̀ ṣe gbìyànjú wípé kó má gbalẹ̀ oníṣẹ́kù. àwọn olórí tí wọ́n ń sọ wípé bóyá gbogbo wa lájọ wà kólúkálukú máa ṣe tiẹ̀ tí wọ́n ń náwó láti gbé ṣírùkù lárugẹ wọ́lọ́ọ̀hì wọ́n jẹ̀yà rẹ̀ ní gbangba ọjọ́ ìgbéǹde àríkíyàmà. àì gbé ṣírùkù lárugẹ ló fi jẹ́ wípé gbogbo ibi tá a bá dé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ṣé àbòsí ló ṣe ni ńgbà tí ọba adẹ́dà fi ránṣẹ́ tọ́wá nílùú àwọn mélòó ló bá láyé ọba àwọn alẹ́ kitab ọba àwọn mushriki bóò ló ṣe ṣe mu'amala pẹ̀lú gbogbo wọn Allah subhanahu wa ta'ala ó ní kó sọ fún wọn ya ahlal kitab ta'alaw ila kalimatin sawa'a baynana wa baynakum kí ni kalimatu sawa bainakum Allah ní shirku billahi shay'an ẹ̀yin tí ẹ jogún tírà síwájú wa ọlọ́run ní kí n sọ fún yín Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ẹ bọ́ bí o ẹ jẹ́ á lórí gbólóhùn ìpìlẹ̀ gbólóhùn tó kó sánmà àtìlẹ̀ ẹlẹ́rú torí adin indallah wal islam adin fi sama wal ad wal islam díìnì rusul wal islam ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́wọ́ bá gbà tọ́lọ́wọ́ sí ní sámà àti lẹ́lẹ̀ òun islam ẹ̀sìn gbogbo àwọn ọlọ́run ọba òun islam kí kájúwọ́júsẹ̀ fófin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kama má bọ̀ lọ́run ọba wórogún ká má bọ̀ lọ́run ọba wórogún torí pé kí ni kẹ́ni tí ọba bọ́lọ́hún ọba wórogún fọkọ́dí haramallahu alayhi aljanna ọlọ́hún ọba ṣe ilé ìdẹ̀ra aljanna ní èèwọ̀ fún kò ní rí wọ̀. hada wa ni allah subhanahu wa ta'ala ńgbà tí ń kà àwọn ẹrú ọlọ́hún ọba tó yọ́nú sí wọ́n wa ibadu rahman alladhina yamshuna ala dada hawna wa idha khatabahum jahiluna qalu salama. الذين لا يدعون مع الله إلى أن آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون أتوا أو إذا كان كان كان أو يروى بعد ذاتي هو يسن كمي يتصب بعد الله سبحانه وتعالى ويدك بمي ويدك بمي لوري انتو تو شسنا ويدك شسنا Allah subhanahu wa ta'ala kaban kó má rújú wọn ò yìí sòfin pé ọmọ lè bá ara rẹ̀ sùn pé kí ni big deal ń bẹ. Ah! ẹjẹ́ àwọn ẹ̀wò dáadáa ìgbà tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹṣẹ́ yìí pé la ya'tiyanna ala ummati ma ata ala bani isra'il hadwa an-na'li bin-na'li wa dhira'an bi-dhira'an hatta law kana fihin man ata ummahu alaniyatan lakana min ummati man yaf'al dhalik subhanallah ó ní àṣìṣe orí burúkú ìyẹsẹ̀kúò nídìí òdodo gẹ́gẹ́ bí àwọn ànẹ́bí ṣe mú wá tí ọba adẹ́dà fi rán wọn tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bẹ̀ní Israel yóò wá ṣẹlẹ̀ sáwọn ọmọ lẹ́yìn mi náà ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ débi pé tá a bá rí nínú wọn àwọn tán ti kọjá lọ ẹni tó kìyà rẹ̀ mọ́lẹ̀ ń gbangba tí ń fi ń ṣoge tí ń fi ń sọ̀làjù tí ń báyà rẹ̀ sùn á rí nínú àwọn mọ́lẹ́yìn mi náà àwọn náà ó ṣe bẹ́ẹ̀ kọ́mọ́yà wà lẹ́nu Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé pẹ̀lú kíni pẹ̀lú bí ẹ̀sẹ̀ tìǹbì náà Muhammad sallallahu alayhi wa sallam ríran tó ń rọ́jò tó là ń fọ n ta sá fún ta ṣe kìlọ̀ fún. ló fi jẹ́ yí pé kò sí ọ̀nà àbáyọ kan fẹ́ dà láti yẹra kó nínú orí burúkú tí ń bọ̀ yìí kí tí a má bàa bàjẹ́ ń bẹ̀ àfi kíni àfi ká dúró lórí ààlà ọba adẹ́dà bó ṣe fi rán ńlá Muhammad sallallahu alaihi wa sallam táwọn ẹni àkọ́kọ́ dúró lé lórí pẹ̀lú istiqama pẹ̀lú àdúà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab eléyìí nìkan wọn ni hallu salim ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fẹ́ dà ọfẹ́ ṣe nǹkan kan o ìbéèrè ní kọ́kọ́ béèrè kí ló fi ọba adẹ́dà lórí rẹ̀ bóòlù jíṣẹ́ náà sàrà sálàm ṣe ṣe àwọn ẹni retí ẹ kọjá lọ kí ni wọ́n dúró lé lórí nǹkan kan tó bá yapa sí léyìí orí ibu ni kọ́lọ́mọjà sórí bú na torí up and down ara fẹ́ à ń ṣègbìyànjú àti gbéra ni but èyí tó wá bani nínú jẹ́ tó wó amálẹ́jù wọ́n ní pé lóru àná Muhammad awal, ọ̀kan nínú àwọn ọmọ àyà wa tó ń pèpè sójú ọ̀nà sàlàfíà pé kí àwùjọ lè yanjú àfi ká padà sí ìpìlẹ̀ pẹ̀lú lílà alẹ́ tí ọba adẹ́dà fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àǹdù Zaria ó ń ṣe gbìyànjú wọ́n pa lóru àná àtìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ náà ní nǹkan bí aago mẹ́wàá láàárọ̀ yìí ni wọ́n ṣì jẹ̀nọ́sà ó yẹ ká wà ń bẹ̀ but eh, a tètè gbọ́ àti pé flight tí ó lọ sí Zaria straight kò sí. Ah, à ń bẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala gbogbo tó bá jẹ́ àṣìṣe fún kó bá fojú fòrò ah, gbogbo dáadáa rẹ̀ tó ṣe tọ́lọ́n fún ṣe kọ́lọ́n ọba jí ó peléke sí ju bá a ṣe lérò lọ níwájú rẹ̀ kó bá tẹ́wọ́ gbà lẹ́rù àsìkò tí tiwa náà ọba dé kọ́lọ́n ọba kó kí ó jẹ́ ọjọ́ tó dáa jùlọ nígbésí ayé wa tí a rí ọ̀nà ọba adẹ́dàá nínú rẹ̀. Ah, eléyìí ṣe tuntun dájúdájú òdodo àti tí ìṣòdodo tá yóò fi parẹ́ wọ́n máa jà náà ni ah, kí ọba adẹ́dà kọjá káwọn ó lè dúró dè dòdòdò kó já sọ lẹ́nu ká rò ní ọkàn ká wò níwà kó pa wá sórí rẹ̀ man lam yamut bi sayf mata bi ghairi ẹni tí è ṣe idà ni wọ́n ipá tí ò kú lọ́wọ́ ọ̀dà tàbí ìbọn tàbọ́fà ikú kan náà ni ó pa Allah subhanahu wa tó bá bàrà jùlọ lẹ́dà ó ní wa ma ja'alna li basharin min qablikal khuld àṣẹ ní súnà ìgbésí ayé wípé síwájú rẹ o kẹ́dà kan máa wà lọ́gbére afa imita afa humul khalidu tí wọ́n bá ń fi kú dẹ́rù ṣe báyìí ni a ṣe kìnìún ni ṣé tí wọ́n bá pa tàbí tọ́ ọ bá kú ṣé àwọn ọmọ ẹbẹ láyé gbére ń tiwọn ni abadan kò possible. Allah subhanahu wa ta'ala ó tún fẹsẹ̀ rinlẹ̀ ó ní innaka mayyitun dájúdájú kò sí tàbí ṣùgbọ́n ń bẹ kókó àsìkò lókàn lókàn ló tí ì ṣẹlẹ̀ ìwọ Muhammad sallallahu alayhi wa sallam ó jáde láyé wa innahum mayyitun àwọn náà jáde gbogbo yín ẹ wàá lọ jábọ̀ fọba àdẹ́dà kìí ṣe kú ó ní kí ọ yẹn lẹ́rù ntí kọ́ bá yẹn lẹ́rù ní ṣe ọwọ́ wa hálù wo la wà nísìn ṣé hálù tó jẹ́ pé tó bá dé á nírètí sí ọba adẹ́dàní lọ́dọ̀ ọba adẹ́dàní àbíbò kí ni tí a fi bọ́ mbẹ́ ọ̀nà ni àtọ́wọ́bá kásàtàlì istikfar ká má fojú tẹ́ńbẹ́lú rere bó ṣe léwu kó kéré tó ìbáà jẹ́ pé kó o mú píìnì kúrò lójú ọ̀nà torí pọ́ǹpáyà pé kí ọmọ ṣe ọmọ ẹ̀dá làkejì kọ́mọ bá a ṣe ní ṣùtà ìbáà jẹ́ pé kọ́ ọ bọ́ bàtà lẹ́sẹ̀ kó o fi bomi fájámu ìbáà jẹ́ wípé kọ́ ọ̀rọ̀ mọ ìyá rẹ̀ ìdààmú kó o wá ṣe mú sẹ́ẹ̀rín sí i láti fi jẹ́ pé kọ́kàn rẹ̀ tiẹ̀ balẹ̀ fúngbà kan ìbáà jẹ́ pé nínú oúnjẹ tí ò ń jẹ kó o fọ́mọ́là kejì jẹ òjíṣẹ́ náà sàlám ní kì í ṣèyàn nìkan ìbáà jẹ́ pé kó o bu òkèlè kó o fi síyàwó rẹ̀ lẹ́nu sallallahu alayhi wa sallam ká má fojú téńbẹ́lú sẹ́ẹ̀rì la tahqiranna minal ma'ruf má fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rẹ bó ṣe lè wù kó kéré mọ́ ó lè kéré lójú wa kó jẹ́ pé ipa tí ó kó nígbèésí ayé ẹni tá a ṣe fún kìí ṣe kékeré eléyìí pàtàkì ní gbogbo ìgbà adẹ́ntúnpà kíyèsí wá sí dáwọ́tú sẹlẹ̀fíà ìpèpè sójú ọ̀nà àwọn ẹni rẹ tó ti kọjá lọ kìí ṣe pèpè ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣoṣo Allah subhanahu wa ta'ala ti gbé kalẹ̀ ká tó délé ayé fún gbogbo ẹ̀dá tó jẹ́ pé ẹ̀dá tí ó bá ṣẹgbẹ́ òun yóò jẹ́ ìyàláyé yóò jẹ́ lọ́run òní Islam gbogbo ẹni tó bá ti ṣe ó ti di ọ̀ranyàn fún wa ká ṣe ta'awun pẹ̀lú rẹ̀ ala albir lórí dáadáa àti páyà ọba àdẹ́dà láì sí pé à ń yà á síbì kan ẹ̀mọ ẹgbẹ́ wa lélẹ̀ tẹ́bílélẹ̀ báwa ṣe ṣe ní ẹgbẹ́ wa lálá bó o làwọn ẹni ìṣíwájú tí ọba adẹ́dà ti fún ní sàtífíkẹ́ẹ̀tì pípé gédé bó o ni wọ́n ṣe ṣe ká máa ronú gbogbo gbànú. pẹ̀lú eléyìí àní sí nínú gbèkùn ẹlẹ́gbẹ́dé tọ́jẹ́ pé ìròrí ẹgbẹ́ la máa gbé karí eléyìí pàtàkì torí ọ̀gọ̀ọ̀rọ̀ orí wọn ti yí pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé débi pé ìgbà tí wọ́n láwọn ń ṣe sàlàfíà gan ìròrí ẹlẹ́gbẹ́dẹ́ ni wọ́n ń fi eléyìí pàtàkì má dẹ̀ wò ó pé ọ̀gá rẹ̀ ń ṣe nǹkan kan ọ̀wá right out la kílẹ̀ rí o pẹ̀lú àníyàn pé o fẹ́ ṣàlékún látọ̀dọ̀ rẹ̀ tó tọ́ bá ti gbé sọ́kàn wípé kò dàmọ̀ ìwọ lọ́ọ́ dàmọ̀ o dáadáa tó bá sọ gan o ò ní fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ eléyìí yóò jẹ́ kí èèyàn ní ẹ̀lẹ̀ lórí òdodo bí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bó ṣe ní tó dẹ̀ fi kọ́ńkà gbogbo ayé kí ọba dẹ́dà kọ́mọ́sà sí rọrùn fún àwa náà bẹ́ẹ̀ eléyìí pàtàkì kọ́mọ́gbàgbé ọmọ ìyá wa Muhammad Awwal nínú sùjúdù wa nígbà tá à ń bá ń kírun kí ọba dẹ́dà kó foríjì kọ́mọ́bẹ̀yìn rẹ̀ jẹ́ kó ṣe àlìjẹ́nà nídẹ̀ra kó ṣe nírọ̀rùn fún àwọn olóṣèlú wọ́n tún ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti fẹ́ ṣe ìbò wọn báyìí oríṣiríṣi orí burúkú ní máa ṣẹlẹ̀ gbogbo ohun tí ó já sí kọ́lọ̀ má jẹ́ aburú wọn dọ́dọ̀ wa kọ́lọ̀ má ba ti ajẹ́ ń bẹ̀ kọ́jẹ́ tí wọ́n dá ń bẹ̀ kọ́ bá dáàbò bò wá àtẹ̀sìn wa gbogbo aburú wọn kọ́lọ̀ ń ọba kọba في ní ọ̀dọ̀ نسأل الله an yaj'alana fi nuhurihi wa به من min shururihi na nasalula an yakfiyana shururahum bima sha'a نعم سبحانك اللهم بحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته aleykum asalaam wa rahmatulahi wa barakatu jazakum allah khairan sa ṣe ká gba béèrè àbí one two three four <laughs> five six seven okay eight nine ten. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum assalam warahmatullahi wabarakatuh. Ìbéèrè mi dá lórí ọmọ tí èèyàn fẹ́ fẹ́ tí mo jẹ ti gbé àwọn òbí mi lọ tájẹ ti jọ sọ̀rọ̀ tó jẹ́ sọ pé òun máa ṣe súnà ṣùgbà tó bí mi wá dé ibẹ̀ wọ́n á nótìsì pé mi ò dọ̀bálẹ̀ fún ọ̀wọ́n mi wá jẹ́ kó yé wọn pé kò sí àyè ìdọ̀bálẹ̀ pé kò sí nínú ẹ̀sìn pé tí anábì mọ́mọ́ sọ́ra lọ àsára ni pé ká sálámọ̀ síra wa. òbí tiẹ̀ ní sọ́bà ni àbóbi tiẹ̀ òbí títí ọmọ yẹn so wọ́n wá sọ fún mi pé tí èmi ò bá lè dọ̀bálẹ̀ kò sí ọmọ fẹ́mi ní ọ̀dọ̀ wọn ní ibi báyìí so èmi àti dáàdì mi wá jọ ro ọ̀rọ̀ yẹn so kí ọ̀rọ̀ má dàrú dáàdì mi ò mọ bọ́n ṣe lè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ní iwájú wọn wọ́n ṣàfi ọgbọ́n àgbà gbé wọ́n ṣàmù bẹ́ẹ̀ tí wọ́n pé kí wọ́n ṣe. ẹ̀yà wà náà nà ọgbọ́n yẹn. so gbà tí ẹ nìjà ṣàlàyé fún wọn pé ó wáyé pé ti onídọ̀bálẹ̀ o èmi ò lè dọ mi ò lè dọ̀bálẹ̀ fún yín pé kọ́ má bínú pé sálámọ̀ ni èyí tí èmi lè sálámọ̀ fún yín ìkànnà àwọn ẹgbẹ́ wa jẹ́ kó yé mi pé èmi gọ̀ pé wọ́n ṣe báyìí pé àwọn ọmọ ọ̀sìn tá à ń ṣe ẹ̀sìn pé àwọn akọ́là ń ṣe ẹ̀sìn pé ẹ̀sìn lókù táwa ń ṣe nísìnyí pé àwọn bàbá yá àtijọ́ ni wọ́n ṣe ẹ̀sìn hmm. pé gbà tóun lọ tọrọ ìyàwó tóun òun nà tán ni tèmi náà bá dẹ̀ máa tọrọ ọmọ lọ́dọ̀ wọn èmi náà máa ṣe kí ni màá nà tán ni so ìgbà tí aṣá tí wàá yanjú ọ̀rọ̀ yẹn abáhàn akóńbẹ̀ ó bá di ọjọ́ kejì tọrọ ọmọ èmi ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún pé tó bá tábà máa fẹ́ ra nǹkan báyìí báyìí ni wàá ṣe kó má di pé wàá délé tán wàá ní òòṣè nǹkan tí mo bá ń ṣe o ọjọ́ kejì ọjọ́ yẹn mo á pè pé kí n tiẹ̀ kí o ló bá sọ fún mi pé ṣé mi ti gbọ́ mo á ní pé kí ni o ó wá ní à òun ò lè ṣe súnà òun hmm. ò lè ṣe súnà wọ́n ní sàmà aleykum aramotila abaraka ìjọ yẹn náà jẹ́ ni mo dìlítì nọ́mbà yẹn àti gbogbo àwọn àti ti yá àti ti bàbá torí bàbá yẹn jẹ́ kó yé mi pé ọtí um, ọlọ́run ọbọ̀ ní ká má mu ọtí pé nǹkan tó lọ́run àmúpara lọ́lọ́run ò fẹ́ mo wá jẹ́ kó yé bàbá yẹn níjọ́ yẹn pé even abẹ́rẹ́ gan-an kéèyàn kìbọn náà tí kò kìbọn ẹnu pé kí ẹni yẹn tó bá máa lọ kírun jẹ yẹn ọlọ́run ní kó fọ gbogbo ẹnu ẹ̀ dáadáa kó tó di pé ó ṣe sọ láti fún òun. àwọn òrìbí tí wọn lọ ti sọ yẹn o. so gbà tí ẹ ajá fa ọ̀rọ̀ ẹ lọ. tó bá ta sẹ́nu abẹ́rẹ́ kan yóò kírun ogójì ọjọ́ ọlọ́run ò ní gbà á kọ́dẹ̀ gbọ́dọ̀ má kì í ń ta àmàlù ṣùgbọ́n kó fọ ẹnu nù náà àmàyàn. sẹ́ aláàlá so gbà tí ẹ a ṣe àlàyé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá èmi ṣáà ti di ẹ ìbéèrè mi lórí ẹ̀ ni pé kí ni ìdájọ́ nǹkan tí mo lè ṣe wọ́n ṣe mi ti fi mo ti delete number mo ti di àti ti bàbá àti ti mà. ọlọ́run ó jẹ́ kí wọ́n gbọ́ yé yọba kó sí wọn lọ́kàn torí mùsùlùmí ni wọ́n yọba pè wọ́n padà ọlọ́run ó fún ọ náà ní tiẹ̀ torí láti ìpìlẹ̀ lèyàn ti mọ ẹnu poro bàtẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ oko ni pé ibi tá a rò dèrè o ààlà wa rèé ọgọ́rọ̀ wọn ò lábàwọn kó tó di pé wọ́n fẹ́yàwó wọ́n ń lo hail bí ète bí ọgbọ́n kọ́sá dé ilé wa náà tọba wa débẹ̀ tán tọ́ yóò wá di láyà mútu wàláyà hìí so wàhálà tí máa ń sábà ṣẹlẹ̀ ni kò ní ara ò ní ro kò ní ro ẹyẹ so wàhálà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù kéèyàn tètè là Allah subhanahu wa ta'ala sọ pé qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti illaha wa rasulahu faqad faza fawzan azima ọba adẹ́dẹ́ ó fún ọ tiẹ̀ ọba adẹ́dẹ́ ọba darí àwọn náà padà ẹni tó dọ̀bálẹ̀ fún yàn kò túmọ̀ sí pé respect yìí ẹni tó sálámà síyàn ó fún yàn dáadáa lọ́pọ̀tunity àti ṣe dáadáa torí pé kíni ẹni tó bá sálámà síyàn ká sálámà síyàn súnà ni ká dáhùn sálámà ọ̀ràn yẹn ni ìdáhùn sálámà ó ní ládàá ju ẹni tó sálámà síyàn lọ tọ́ba òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam èèyàn sálámà ẹnìkan dáhùn ní wa aleykum salam òjíṣẹ́ ńlá ní mẹ́wàá ẹnìkejì ní wa rahmatullah ó ní mẹ́wàá wa barakatu ó ní mẹ́wàá gbàlàyé tó ṣe lórí rẹ̀ ní pé bí ìdáhùn ṣe ń peléke sí bẹ́ẹ̀ ni ládàá náà ń gòkè sí sálámà ó kọba dẹ́dà ni lórílẹ̀ inú ọgbà àlìjánà ló ti jáde Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká fọ́n ká láàrin ara wa láyé kí fọkànbalẹ̀ bá a lè wà láàrin wa ló fi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala gbàtọ́ dá baba ńlá wa tán Adam sallallahu ala nabiyina wa alayhi ó ní kó lọ kí wọn lágbo àwọn màláìka ntọ́ ọ bá fi kí wọn àti tí wọn bá fún ọ lésì òun ni ó jẹ́ kíkí láàrin àwọn ọmọ àrọ́mọdọ́mọ rẹ títí jọ́ gbẹ̀ndẹ̀ alikiam gbólóhùn tí ọba adẹ́dà fún anabi adam sallallahu alayhi wa alayhi tó fún un sọ ó ní assalamu alaykum wa alaykum assalam rahmatulahi barakatu tó fi jẹ́ pé kí ni kíkí tí allah subhanahu wa ta'ala tó fi rọ́jìṣẹ́ lọ́sàá asálàm síwáyé kì í ṣe àgbélẹ̀rọ tó ti ọ̀dọ̀ wà ní. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bi léèrè tá a bá pàdé ara wa ṣé ká kíìsì ara wa ni onílá ṣé ká dìmọ́ra wa ni onílá ṣé ká wólẹ̀ fúnra wa ni onílá kí ni ká ṣe ó ní ká nawọ́ síra wa àgbọ̀ kọ́kọ́ nawọ́ séwèé ìwé náà mọ ọwọ́ wá ó ní tẹ́ ẹ bá ti dira yín gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí gbogbo yín ń gbé bọ̀ tẹ́ ẹ bá ti ń jáwọ́ lọ́wọ́ ara yín báyìí ẹ̀ṣẹ̀ yẹn ọ̀ máa gbọ̀n dànù ni ẹni tó bá tètè kọ́kọ́ ṣe sálámà síra ẹni ni ọ gbà ládájú gbogbo eléyìí láti fi ṣe kíni oríire tá a fi dẹ́ẹ̀dá ni Allah subhanahu wa ta'ala ló fi ránjíṣẹ́ náà sọ́lá àṣálàm sí wa torí wípé sísúnmọ́ rẹ̀ ni ayé yóò fi rọrùn fún wa láti gbé à ń dọ̀bálẹ̀ fún ni à fún ni kò ṣe àlékún oríire kankan láwùjọ so eléyìí ló pàtàkì á tú ọmọ sọ́nà ni torí pàápàá jùlọ ó wọ́pọ̀ láàrin àwọn àáfàá tí wọ́n ń tútùkùtù tó jẹ́ pé látara bẹ́ẹ̀ wọ́n ń wá ń wo ọ̀dọ́ tó fẹ́ ṣẹ̀sìn lálákatakítí aláìlẹ́kọ̀ọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀tá ń bá ń bá wọn lò ká bá wọn lò pẹ̀lú kíni sùúrù kọ́mọ́dì wípé wọ́n fún wa ní òókọ tí ì ṣe tiwa torí kí wọ́n lè bá a bà wá jẹ́ ẹ jọ mo nídìí àlàyé clarification lórí gbólóhùn kan tí mo máa ń rí ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ mo máa ń dàrú mọ́ mi lójú. wọ́n máa ń sọ pé àdúrà ò wà rọ́fùlì aid bada solatil maktuba lẹ́sàmínà sunna. Hmm. ó wá máa ń dàrú mọ́ mi lójú pé immediately téèyàn bá sálámọ̀ ìran ọ̀ràn yẹn lèyìn ò lè tẹ́wọ́ sókè àbí láfta àkàrò àbáwọn ọ̀run tó bá ní náfìlà bẹ́ẹ̀ abẹ́zúrì nísìnyí èèyàn káàkárò tán èèyàn wá ti náfìlà téèyàn lè tẹ́wọ́ sókè láti ṣàdúrà àbí kò sí gbà láàyè fún àtọ̀ ní gbogbo ọ̀ràn yàn. ààrẹ rèé rẹ̀ ni ṣùgbọ́n nínú òrun masalan ó kéńtọ́ fẹ́ ké tán kó tó lọ rùkú ó ní àwọn bùkátà kan tí ń dà ọ́ láàmú ọ wá náwó sókè nínú òrun ọ wá ń ṣe àkàrò rẹ̀ fún ọba adẹ́dà kó fi jẹ́ pé tó bá ń gbàrún báyìí yóò máa gba gbogbo ẹ̀ pọ̀pọ̀ mọ́ra wọn ni àkọọ́lẹ̀ wà fún un kì í ṣe yẹn nìkan wípé adẹ̀rẹ́ àwọn sàbẹ̀ tó ṣe Ibn Mas'ud radiyallahu anhu òjíṣẹ́ náà sàrà sálàm rè ó ń kírun tó bá ti ké àwọn ayat lẹ́yìn fatia tọ́pọ̀tọ́pọ̀tọ́pọ̀tọ́ yóò wà náwó sókè yọ̀bẹ̀ yọ̀bẹ̀ yọ̀bẹ̀ yọ̀bẹ̀ rákà kejì náà bó ṣe ṣe nù òjíṣẹ́ náà sàlàyé sàlàm ni ẹni tó bá fẹ́ ka Quran bọ́lọ́n ọba ṣe ń fẹ́ tó fi hàn áhùn kọ́ kà bíi ti ibn Umm Abd bíi ta ibn Mas'ud ẹ̀yin ò ní wípé radiyallahu anhu tá a bá ń ti fi Quran kírun o ká má ṣàlàyé máa bẹ fi bẹ ọba adẹ́dà torí iqra'ul Qur'an was'al Allah bihi ẹ ké Qur'an ẹ fi bẹ lọ́n wọ́n ní torí àwọn kan bọ̀ wọ́n máa kakura wọ́n máa fi bẹ̀yàn wọ́n máa fi tọrọ lọ́wọ́ ẹ̀dá aha so nínú sùjádà náà a lè bẹ̀ẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ibi téèyàn ti súnmọ́ lọ́hùn ọba jù nínú òrun ní àsìkò tó wà nínú sájídà nítorí náà ẹ kún fún bẹ́ẹ̀ lọ́hùn ọba pípọ̀ nínú sùjádà yín ó kú dẹ̀dẹ̀ kọ́lọ́hùn ọba ó fi tẹ̀ ń fẹ́ kó fi tọ́ yín lọ́wọ́. Ah, ló fi jẹ́ pé ẹni tí ò gbó lárúbáwá gan tọ́ba ti kàráǹgídá tọ́ba wà nírúpò báyìí ó lè ṣèdè abínibí rẹ̀ wípé ọba adẹ́dà elétí kárẹ̀ yóò ní ọba tó gbọ́ gbogbo èdè ntí ń se mí ntí ń ntí ń kọ́ wá àdúrà tọ́jọ́ máa nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́là ló dáa jù. masalan nǹkan fẹ́ lé bákan òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́là ti là kalẹ̀ kí la sọ alámàlà sahlan illa ma ja'altahu sahlan wa anta taj'alu al-hazna idha shi'ta sahlan. gbogbo nǹkan báwọn alama ìyẹn wà nínú dààmú alama rahmataka arju. فلا تكلني إلى نفسي طرفة عين واصلي لي شاني كله لا إله إلا أنت àtàbí ó lè jẹ́ pé àrùn kan ní dàlámù aláhùnmá áfíìní fi bẹ́dẹ́ni aláhùnmá áfíìní fi sẹ́mẹ́ì aláhùnmá áfíìní fi sọ́bọ́sọ́rí láìláha ilá ant ẹ̀yin wà ń bẹ̀ asálùláhi làzíma rọ́bàlà arṣìlẹ̀ azím àyẹ̀ṣíàní gbogbo orú rẹ̀ wà báwọn tẹ́yìn ó lóòdù sínú oorun tó jẹ́ pé bọ́lọ̀ máa ń ti ń gbàrún báyìí yóò gba gbogbo ẹ̀ papọ̀ ni eléyìí ń lọ́yà jù. so ẹ jọ téèyàn bá rà kírun tán generally after náà. kọ́ṣà car kó máa. kọ́ dẹ̀ bẹ́ẹ̀ lọ́n kọ́ṣà car kọ́ bẹ́ẹ̀ lọ́n. bàkú gbàrà tẹ́wọ́ sókè. na want. salaamaleykum sir. wa salaam tala. sa àwọn question mi bíi márùn-ún ni sa ṣé kí n béèrè mẹ́ta náà. aláwọ̀ ṣe ń rọrùn ọkọlọ́hún fún wa ní ìdáhùn rẹ̀. sir one ó ní pé bíi tí mo bá kírun lọ́wọ́ nísìn tí ọmọ kékeré kan wá ń gba èmi kọjá due to my ruku mo á gba àrègé méjì ní bóyá èèyàn kí jọmọ ọ ń kí bóyá ń da kí so ó wá ọmọ yẹn wá sunkún sunkún bet. má gba ọmọ lórí irun. no bóyá mistakenly sir. okay. bóyá no as in ó fẹ́ ó fẹ́ wá ruku due to ó fẹ́ ruku dẹ́wọ́ ọmọ yẹn wá ń kọjá ó wá gbà so ọmọ yẹn wá ń sunkún ọmọ kékeré dẹ̀ ni kì í ṣe ọmọ tó dàgbà tó ìpéyàn lè sáré pẹ̀t ah. tó lè máa dalẹ̀ ṣèyàn wá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní orí ìrun yẹn náà kò dalẹ̀ ṣéyàn lè fi ìrun yẹn lẹ̀ kó attend sọmọ yẹn náà because ó máa disturb àwọn. Hmm, ok now ó ṣe ó ṣe béèrè question nísìnyí torí pé kó má bàa disturb àwọn tí ń kírun bẹ́ẹ̀ ni o lè o lè kúrò lórí irun kọ pẹ̀tẹ̀ kó má bàa disturb àwọn tó ń kírun ṣùgbọ́n tó bá jẹ́ pé ìrun ọ̀ràn yẹn ni tó ń imam kí ọmọ tàbí anybody kọjá níwájú rẹ̀ kò ní láìfi nú torí sutura imam ó ní sutura fáwọn tí wọ́n ń bẹ ní ẹ̀yìn rẹ̀ wájú imam ni ẹnìkan kan ò ti lè kọjá tó bá dàbá yẹn ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n dárun kí ni. ó jẹ́ yálà ọjọ́ ràn yàn o tàbí ó jẹ́ sunna wọ́n fẹ́ kó o fi nǹkan kan síwájú ó kéré tán po bí n tá n fi ń de kíni ràkúnmí malẹ̀ tẹ́ǹtì malẹ̀ bí ọwọ́ kan kékeré báyìí tí ó wà conspicuous tó yẹ pé ibẹ̀ inú wa gbé síwájú ẹni tí ó bá kọjá níwájú rẹ̀ iwájú bẹ̀ ni ó ti kọjá ẹni tó bá fẹ́ kọjá níwájú rẹ̀ tí ì ṣe wájú bẹ̀ kó block ẹ̀ kó bàjá. òjíṣẹ́ náà sàlá sàlám ní torí ṣetán torí òjíṣẹ́ náà sàlá sàlám sọ pé kí irú èèyàn bẹ́ẹ̀ ò dúró fún ogójì ọjọ́ tàbí ogójì oṣù tàbí ọdún ó dáa ju wípé kọ́ wá gbẹ̀ṣẹ̀ pé kọ́ kọjá níwájú òun lọ ẹni tó ń kírun lọ sọ ti yé báyìí nìsín aha bọ̀tọ́ bá ti jọ́mọ eke báyìí wọ́n pé látara yìí pé ọ̀fọwọ́ tì sẹ́yìn ó wá bẹ̀rẹ̀ ẹkún tó jẹ́ pé ẹkún yẹn kò fẹ́ dá lé bọ̀rọ̀ tí yọ́dẹ̀ ṣàwáṣà ẹ̀yìn yọ́ darí borí gbogbo àwọn tí wọ́n ń kírun tó ìmáàmù gangba mi ó lè ó lè confuse rẹ̀ tó bá yẹ pé ó lè mú ọmọ yẹn kó pẹ́ tiẹ̀ kó fi dákẹ́ kó fi continue fọláìlham ọmọ mi àti pẹ́ tiẹ̀ gan ó lè mọ̀ rọrùn tó bá fi dà báwọn kọ́ ọmọ kírun rẹ̀ lọ́bẹ̀ta náà náà atihim mọ́kàbẹ̀r. sàlẹ̀ kejì sà ah, sàlẹ̀ kejì. ẹ ọbẹ̀ ṣàlékún fún wa lórí rẹ̀. <laughs> mo kàn masala kan ó kàn máa ó sọ sí mi lọ́kàn. na so tó yẹ pé tí mo tẹ́kì ni. na so máa ní kí n tutù ẹ̀. a ti bẹ̀ àyíṣà. ẹni tó fẹ́ tí wọ́n ní ká prevent pé ká má yẹ kó gbà wájú wa kọjá. na ìyẹn tó bá yẹ pa ní sotrọ. na but tí o bá ní sutrọ mo fi pé èyàn ò ní kí sọ̀rọ̀ yàn. tí o bá ní sutrọ ẹni tó ń kírun ẹlẹ́ṣẹ̀ ni. na ezakun la fẹ. kéèyàn má gba àjọ ẹ lọ bẹ́tà tàbí kéèyàn bá ní nǹkan kan láti fi ràn lọ́wọ́ kéèyàn bá gbé síwájú rẹ̀ kéèyàn gba wájú yẹn kọjá. sọ ẹlẹ́kejì ni wípé ọ̀rẹ́ mi kọ wà so ó ní business kan tó máa ń ṣe so business yẹn ó máa ń fi help àwọn èèyàn bíi kìí ṣe bank bẹ́ẹ̀ tó ní business ẹ̀ bíi téèyàn bá nídòwó ó máa lọ bá ó máa gba interest kékeré instead tó máa fi gba interest nílá hmm. no please let me finish please let me finish let me finish so ìgbà tó wá ṣẹlẹ̀ ni pé as at now ó wá wà somehow broke in finance so ó wá ní pé kémi join ẹ̀ wípé ó bẹ̀rẹ̀ kéṣẹ́ mi nìkan wá pọ̀ wípé kó má jẹun nìkan wípé owó tóun ń lò yẹn pé owó yẹn ti kéré but with the intention tèmi fẹ́ fi lọ ṣáà ìkẹ́jẹ́ bá sọ nígbà ó really really matter so with the intention tèmi fẹ́ lọ ni pé màá kàn ṣe bí fixed deposit then tó bá ti tásìkò tí mo ní ìdówó mi èmi ò ní bá wọn gba interest lórí owó yẹn màá kàn gba owó mi. kì í ṣe fixed deposit money kì í ṣe fixed deposit money finance wise o technical kind of finance ṣé orí rìbá àti kékeré rẹ̀ wà tí ńlá rẹ̀ a èèwọ̀ ni hmm. bí ẹni tó ọtí kékeré sẹ́nu náà ni tí ò mu àmupara tó rọra mu tó fi rọ náírà wò bá bí nǹkan náà ni. Hmm. Okay, and again, sir. Ètò kéré jù nínú ìyà rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ni wípé àwọn tí wọ́n ń jẹ rìbá wọ́n ó jí dìde ní bíi wèrè la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbatahu shaytanu minal mas subhanallah wọn ò ní dìde ńjọ́ gbẹndẹ alikiyama tá a dìde nínú sàárè òun níta fi dá wọn mọ̀ wípé àwọn tí ń jẹ rìbá lélẹyìí torí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àbí gbogbo òṣèṣí téèyàn ń ṣe láyé ń bí yóò lápa ní bá a bá ṣe fẹ́ jíǹde ńjọ́ gbẹndẹ alikiyama àwọn kan bẹ tó jẹ́ pé ojú wọn yóò máa tàn mọ́lẹ̀ ni àwọn ẹni kì í amú lẹ́yìn àwọn oríṣiríṣi báwọn báwọn báwọn tá à ń ti ń jẹ́rìí bá wọn ó dìde ni bí wọ́n máa ṣe wọ́nranwọ́nran wọ́n máa ṣe bí asínwín wọ́n fi mọ̀ pé ah, àwọn ẹni rìbá lélẹ̀ kọ́lọ́wọ́ yà wà ẹ̀rọ ìbúrúkú. sá ẹlẹ́ẹ̀kẹta ó ní because mo mọ̀ pé to handshake ó ní pé kéèyàn shake bóyá family ẹ̀ kò sí èèwọ̀ bẹ́ẹ̀ but as in to a female. ọkùnrin sọkùnrin. bẹ́ẹ̀ ní obìnrin sọkùnrin. ó ṣe lábàá yìí. ipò obìnrin sọkùnrin pé èèyàn lè ní àṣẹ pẹ̀lú bóyá family. ẹni téèyàn ò lè fẹ́. bẹ́ẹ̀ ni. torí family lédè Yorùbá O o o a gbọ́dọ̀ define rẹ̀ ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò brother sister náà wọ́n ń pè é ṣùgbọ́n wọ́n lè fẹ́ra nínú òfin Yorùbá. Ah, nínú òfin ẹ̀sìn Islam sorry nínú Islam wọ́n lè fẹ́ra ṣùgbọ́n nínú Yorùbá ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ni tí wọ́n kà kún un so ìyẹn gan ibi tó tí wọn tí tí yẹn ò ti sí ó ní láti Ìlọrin upwards torí effect jihad Sheikh Usman ibn Fodio ọ̀rọ̀ rahimahullah ó yìí lápá lára wọn débẹ̀ Ìlọrin ìyẹn ò sì pọ̀ sí wàhálà nínú rẹ̀. wọ́n fọ eh, tẹ̀gbọ́ntàbúrò àwọn ọmọ wọn fẹ́ra wọn àwòrán nzumunchi yes eh, ìyẹn ìgbéyàwó èso ẹbí pọ̀ eh, something like that ọmọ ń ṣẹlẹ̀ so ẹni tó jẹ́ pé kì í ṣe maharam rẹ o lè ṣe o lè tó o ṣe maharam fún o lè ṣe kẹ. sàtúbà jẹ́ ọmọ ọ̀gá mi ń kọ́ tó dẹ̀ fẹ́ ṣèkú mi. ṣàǹkè bí insult ló máa jẹ́ tó dẹ̀ jẹ́ níwájú communication sir. àlàyé ó ti kọ́kọ́ wá kó tó kíyẹn tó kó tó di wàá ṣàlàyé ah, sà báyìí báyìí báyìí ni wàá ṣàlàyé because kí ìyàrí yanu comb kí wọ́n ti bọ́ná kọ́ wá pọ́n kọ́ wá fi ya ara rẹ sọ̀rọ̀ bó ṣe máa rí ó sàn fún ọ ju wípé kọ́ ọ fọwọ́ kan obìnrin tó lẹ́tọ̀ọ́ sí lọ so èyí ni wàá máa wàá máa wàá máa fi ṣe òǹdíwọ̀n láti máa sọ pé ntáyé ọ sọ torí tí wọ́n sọ ohun tí wàhálà ọba adẹ́dà bá dé wọn ò lè gbà ọ́ lẹ̀ na otherwise sà ẹlẹ́ẹ̀kẹrin sà ó ní pé ṣéyàn lè kí two compulsory prayers bí ó kí zúwì bíbà ó wá tún débì kan ó lọ kí mi ṣé èèyàn lè ṣe sà. náfìlà ló kí lẹ́ẹ̀kejì yẹn tà kọ́kọ́ tó kí yẹn lọ́ràn yẹn. ok sir. yàrá pé it's no more two compulsory prayers ó ti di one compulsory and one non-compulsory under or following imam observing compulsory one. now. àníyàn rẹ ni wípé kó kírun ọ̀ràn yẹn méjì lẹ́ẹ̀mejì àbí kí ló ń sọ. yóò ṣe àníyàn ah, bíi níbi iṣẹ́ wa mo jẹ́ ẹ̀dí kírun tèmi because mo dúró dúró dúró so mo àtètè rí àwọn èèyàn ní mosque wa ń bẹ̀ yẹn so mo wá kírun tèmi so nígbà tí mo wá kírun tán èmi nìkan mo dá kí so àwọn èèyàn wá dé sásìkò bẹ́ẹ̀ ni sásìkò so nígbà táwọn èèyàn wá dé bíi around thirty minutes after tèmi ṣe wà mosque náà wá ní à ah, ṣé wọ́n ti kírun nígbà tí mo fẹ́ máa lọ wọ́n á ní pé kí n tú kí wípé kò sí ìkankan kò sí láì fi hàn kọ́ mbẹ̀. àwọn gbalada. Hmm. tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń dìlé irun ni wọn ò kírun sásìkò ìwọ wá kí tiẹ̀ sásìkò o ti mọ̀ràn yàn rẹ wá tó bá dé masjid tó bá sì bá wọn tí wọ́n ń kírun yẹn wàá bá wọn kí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ajẹ́ náfìlà fún ẹ nítorí òjíṣẹ́ náà àṣàlám sọ nìyẹn ṣùgbọ́n ọwọ́ adébẹ̀ wọ́n ti sálámà ò ní láti kí nǹkan kan àfi bọ́yá kò ṣe tẹ́yẹ tó masjid dà ọ̀la ọ̀la. ẹ̀sán ẹlẹ́karùn-ún yẹn ó wà very very important sir. to me o i don't know about any other but to me sir. ọba gbé síwájú torí pé ó wà very very important sáà ó ní pé nípa ìrun bí ìrun ọ̀ranyàn márùn-ún la ní that is ṣubí zuri asiri magreba nishai sa mo fẹ́ kí. ọjọ́ márùn lọ. ok sa bẹ́ẹ̀ márùn débi mọ nìyẹn sa. lóòjọ́ márùn bẹ́ẹ̀ ni. E sa mo fẹ́ kí ẹ ṣàlàyé ipe téèyàn bá bí irú ṣubí yẹn nísìnyẹn wà ṣọ téèyàn bá bá ẹyọkan ẹyọkan náà ló máa kí lè bó wá jẹ aláìlóde máa kí wọ́n sá mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ láti bí zoo ẹ jọ sáyà ẹ má bínú kó má gbàsíkò. ọba ọba irun ọba raka gbẹ̀yìn zuhur àbí tàbí ti asri. bẹ́ẹ̀ni sà. tàbí ti maghrib. bẹ́ẹ̀ni. tàbí ti isha. bẹ́ẹ̀ni. ok n tí wàá fi yanjú ẹ ní èyí tó tí wọ́n mọ̀ pé raka ẹlẹ́ẹ̀kẹta tiwọn eh, ẹlẹ́ẹ̀kẹrin tàbí ẹ̀kẹta tiwọn ni ṣó ti yẹ tó bá jẹ́ pé zuhur asri àbí ìṣà ẹ̀kẹrin tiwọn nìyẹn tùbọ̀ tó bá jẹ́ magrib ẹ̀kẹta tiwọn nìyẹn fahim ok àkọ́kọ́ ló jẹ́ fún wọ so bó ṣe ṣe ètò bá fẹ́ mú wa masalan da'an ó bá wọn ní rákà kẹrin zuhur ńgbà wọn sálámà ìwọ dìde ètò bá wọn kí n bá jẹ́ àkọ́kọ́ tiẹ̀ bó ni wàá ṣe kí ìyókù. sàkà mo béèrè náà nìyẹn sà. ẹ náà mo ti fún ọ ní mo ti fún ọ ní clue clue yẹn clue yẹn ni ò ní fi ní ò ní jẹ́ kó o fi ṣìgbọ́yé tó ètò bá wàá fẹ́ mú wá lẹ́yìn rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ nìyẹn wàá kí bí wàá ṣe kí rákà ẹlẹ́ẹ̀kejì normally tó bá jẹ́ pé o bá wọn láti pìlẹ̀ ni tó ń túmọ̀ sí wípé tí a bá ti wá ṣe sájídà méjì wàá jókòó wàá mú tashahhud wá torí pé rákẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ nìyẹn fàáhìm wàá wá tó bá ṣe tashahhud tán wàá dìde ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ ló mú wa yẹn ẹlẹ́ẹ̀kẹta sa ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ so wàá kí bó ṣe yẹ kó kí rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó ò ní jókòó tó bá múná kàwé wà wá mú àwa jẹ́ pé o ti parí irun rẹ̀ tẹ̀síáwùdù rẹ̀ á di mélòó bẹ́ẹ̀. méjì sà mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni ìṣúná ọkọ̀ bẹ́ẹ̀ ni mẹ́ta sà. tó bá yẹ pé magrib ni ìgbà tí wọ́n sálámà rákà ẹ̀kẹta tí wọ́n ẹ̀yìn rẹ̀ ni wọ́n sálámà bọ̀tà kọ́kọ́ tiẹ̀ nìyẹn wọ́n sálámà òdìdé wà á múra ká kan sí wa tó jẹ́ èkejì tiẹ̀ wà á ṣe tashahud òní sálámà wà á tún dìde wà á mẹ́lẹ̀ kẹta tiẹ̀ wa á jẹ́ pé ráká kọ̀ọ̀kan yìí tashahud wà ń bẹ̀ bó ṣe ti ṣe zuur yẹn bẹ́ẹ̀ ni wà á ṣe ti asiri bẹ́ẹ̀ ni wà á ṣe ti isha wallahu alam. ẹ ṣe gan ni sá ọlọ́run máa túnbọ̀ máa lékún inú mọ́ ẹ sá. ọlọ́run ló ṣe. asalaamualeykum. wa kan ẹni tí ó ń àwọn tó ń ṣe transport ń sìn. náà bóyá ọ̀kadà náà dẹni tàbí mọ́tò. transport náà ìbáàjẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́. ìbáàjẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́. so ó wá ń wérò ìgbà tó wá débì kan ó wá rí àwọn tí bírò ní ahad yìí táwọn bírò ní ahad táwọn náà sọ̀rọ̀ máa ń lọ sí ṣọ́ọ̀tì wọn yẹn hmm. so àwọn aṣáta yìí wípé kó gbé àwọn dé ibi táwọn ń lọ so either wọn ṣàtàrẹ bóyá church náà ń lọ ni o tàbí ibi tán máa ń lọ tí ń ṣe crusade pé ibẹ̀ ni kó gbé àwọn lọ ó dẹ̀ wà lẹ́nu sẹ́ẹ̀ ṣé ìyẹn ṣé tàwánu ṣé alàlùbí ṣé tàwánu alàrí ìfúnmi wà lòdì wà nìyẹn já sí àbí báwo sàṣọ lè gbé àbí kò lè gbé. wọ́n láwọn àlẹ́ bí mánì rẹ̀ bá ṣe gbé sí bí mọ́ni rẹ̀ bá ṣe gbé ok ẹlẹ́ẹ̀kejì sà òun ni pé a máa ń gbọ́ tí wọ́n bá bi léèrè nípa politics bẹ́ẹ̀ni so èmi ti wọ́ lẹ́nu yín rí dáadáa bẹ́ẹ̀ni wípé kò sí àfáà tí ó sọ wípé kí èèyàn ó tarabọ politics tán pátápátá bí wọ́n ṣe ń tarabọ yẹn. barakallahu fi. ni kò sí àfáà tó sọ yìí pé kí yìí ó yọwọ́ tán pátápátá so torí ara àyọ ara kíyàn má yọwọ́ tán pátápátá ní ìkìlọ̀ fún àwọn ọmọ ìyá wa tí wọ́n láwọn ń ṣe politics wípé ṣíríkù ò sí lára politics o haramu kíyàn tójú bọ haramu kíyàn máa ká máa mutí ká máa mugbó ká máa lùyàn ká máa kówó jẹ ká òyìn ò sí lára politics o torí àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn Bani Israel àwọn ànábì ọlọ́run ọba ní máa jẹ́ csun tí wọ́n ń ṣe politics wọn torí ìtumọ̀ politics ni wípé ìṣètò òlú kí nǹkan má bàa bàjẹ́ tó ń túmọ̀ sí pé ọ̀nà tá a gbà ṣe tí nǹkan ò fi ní bàjẹ́ ò ní pé ká ní àdé ọkàn pé gbogbo ohun tá à ń ṣe yìí á lè jábọ̀ fọba adẹ́dà democracy wọ́n lè máa wò wípé àwọn ò jábọ̀ fún àwọn tó vote àwọn rárá mùsùlùmí tí ó bá ń ṣe police ọmọ yìí pé ọlọ́run lòun ọjà bọ̀ fún tó bá ṣe ń tó fi lùfin ọba adẹ́dà yóò jẹ́ ìyá rẹ̀ ń jọ gbẹ̀ǹdẹ̀ alikiyama so gbogbo ohun tí mùsùlùmí ọmọ fi sí ọkàn ní bó ṣe jẹ́ pé iṣẹ́ bank nìsín o lè sọ pé báńkì ni haram but báńkì rìbá o ni haram àbí bẹ́ẹ̀ kọ́ irú báà náà ni. sà mo wá wò pé irú Nigerian politics today tí gbogbo wa mọ̀ yìí. bẹ́ẹ̀ni so ẹni tó bá ní òun lè tarabọ̀ bẹ́ẹ̀ni so tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ni tó lóun lè tarabọ̀ bẹ́ẹ̀ni tó wá tarabọ̀ tó jẹ́ pé ibi tó fẹ́ gbà lọ bẹ́ẹ̀ni pati tó fẹ́ gbà lọ yẹn bẹ́ẹ̀ni ká tiẹ̀ sọ pé wọ́n yọ̀ǹda fún un pé kó mọ̀ ṣẹ̀ bọ̀ bóyá kó mọ̀ wẹ̀gbẹ́ bẹ́ẹ̀ni so tiẹ̀ ká sọ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ni so kò wá wẹ̀gbẹ́ bóyá ògbóni àti gbogbo ilé ìtàn máa ń wọ̀ kó tó di wípé wọ́n mú wọn àwọn ògbóni. èwo ní jẹ́ bẹ́ẹ̀. ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ òkùnkùn wọ́n ní ilẹ̀ Yorùbá wa ah, bí. kí ni wọ́n máa ń sin bẹ́ẹ̀. wọ́n máa ń sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run náà ni wọ́n ah. jẹ́jẹ́ wọ́n ó fẹ́ lòmíì tó yàtọ̀ sọ́lọ́run. kọ́lá wọn yà wáyà. amina yàlá so kò wọnú ẹgbẹ́ aslan ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n wá mú un as a candidate bóyá ibi tó ń lọ sá. wọ́n fi dẹ́. so sà tí wọ́n fẹ́ bèrè ni wípé gbogbo wa mọ̀ yìí pé politics ti bí báyìí yẹn. bẹ́ẹ̀ni democracy rather. bẹ́ẹ̀ni ó ní wípé kúfùrù ni. bẹ́ẹ̀ni. àbí so ṣé nítorí àtàwọn ọmọ ìyá kan jọ discuss yàrá dàmí pé ṣé ọ̀nà kúfùrù èèyàn lè gbà láti fi àchífù nǹkan kankan bóyá bóyá bí tó ń bá dépò òun ó ṣe báyìí òun ó ṣe báyìí ṣé ọ̀nà kúfùrù yìí. sórí khiyali nù fantasy nù. ana akulu laka hada sarahatan àwọn nǹkan pọ̀ tí wọ́n pọn dandan rẹ̀ lé wa lórí tá à ní bá a ṣe lè bọ́ ń bẹ̀ tọ́lẹ̀ takòfin ẹ̀sìn ṣé a sọ pé torí pé ẹ̀tọ́ wa dẹ̀ wà lábẹ́ rẹ̀ sọyí wọ̀lọ́lá a wà sọ pé a ah, torí wípé kò tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn kakuku pati a wà sọra wa pẹ̀lú nọ́mbàs wa di akọliyat bíntín tó yẹ pé àwọn tí wọn ò yanjú wọn wà mo gbọ́ mo gbọ́ ń tán sọ yé dáadáa lórí wípé ọ̀rọ̀ ẹgbẹ́ ìṣẹ̀gbẹ́ but a rí ibi tó yẹ pé títí dìsìn tí wọ́n bá fàyàn kalẹ̀ yìí pé ta ni ó lè ṣàṣojú òun àwọn inú mọ́ṣáláṣí wọ́n ti ń decide. yọ̀dẹ̀ wá fún ọ ní rò ẹlẹ́ o wọ́n dẹ̀ ń sọ fún yín pé ètò bá ti ya pásí tòfin ọlọ́run ọba má ṣe o wọ́n ń kì í lọ rẹ̀ ó yìí wà ní nàìjíríà dìsìn ó sì wà. so olúkálùkù ni ó gbìyànjú bí ó ṣe tún ìgbésí ayé rẹ̀ ṣe ó dáhùn tán ó rí i pé kínní yìí ó rí bákan kó tètè juwọ́ lẹ̀ kó kó ń bẹ fún un kò sí ẹ̀rí fún un láti sọ pé wọ́n mọ báwọn ṣe ṣìrìkì ẹ́ tó jẹ́ pé kò mọ̀gbà tó lọ́jọ́ òde. Hmm, àwọn tí tabawarẹ́ nì tí ó fira rẹ̀ lẹ́sà lórí ẹ̀ báyẹn tá a rẹ̀ pé mùsùlùmí náà ni. bẹ́ẹ̀ni. so àwa tí àwa ò dìde fún nǹkan kan. bẹ́ẹ̀ni. láti lọ dìbò tiwa náà. a ìtọ́ba ẹni tí orí ọkàn anybody bá balẹ̀ lé lórí a rí inú àwọn ọmọ àyà pé nílùú yìí o ọlọ́run mọ́jà wọn bá wọn tẹ̀ka àbò mọ́ láì bẹ́ẹ̀ni torí wípé ó di òdì nǹkan kan èrú kan náà ni nǹkan kan náà ni ti ń já sí so ntọ́ba yíyé olúkálukú lórí ah tá a bá ní ká lọ wọn ó sòdodo ẹni yìí yóò ṣe jágbe mọ́ pé ọgbọ́n tí ọba adẹ́dà sọ ni àbí o ti gba kùránì mi yọ́dẹ̀ sí wọ́lá àlẹ́ ròyìn wa ń bẹ̀ but ẹran tí wọ́n ti kẹ́ran mérò wọ́n ti kérò mẹ́ran ọ̀hún pé kò sí kò tẹ̀ sí bó ṣe fẹ́ ṣe ná kọ́yìn kúkú rọra yẹra rẹ̀ kọ́ máa wò wọ́n kọ́ máa wé sàsìkò tí yóò fi máa ṣèbádà kọ́ wà lọ́mọ bá wọn dúró nínú oòrùn asalaamu aleykum rahmatulahi wa rahmatulahi. bari ilé ìka ọmọ. asalaamu aleykum rahmatulahi. ẹni tó bá dẹ̀ rẹ́dí láti forí fáàgbọ́n àwọ̀ jẹ́ tó bá lọ tán. naam ìbéèrè mi lórí sọláàt. Na. tí a bá ń kírun jàmá. naam. tí ó jẹ́ èyí tí wọ́n ka kéwúrẹ́ sókè. naam. kí ni ẹ̀tọ́ fún àwọn màmú lẹ́yìn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti máa ka fatia ni àbí wọ́n lẹ́tọ̀ọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ etí ó ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ìṣesí àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní wípé tó bá ti jẹ́ pé irun tá à ń ké sókè ni wọn ò ní ka fatia wọ́n máa tẹ́tí sí tí màmú ń kà ní ṣùgbọ́n tó bá yẹ pé ìmáàmù tó yẹ pé tó bá ka tán yóò dùn ó yóò sinmi díẹ̀ tí sinmi yẹn àsìkò tó fi dúró sí yẹn ó tó kàfátíà ni kéèyàn kàfátíà ṣùgbọ́n tí ìbá ṣe pé ìyẹn wọ́n ti gbé kú kì í sọ̀rọ̀ yẹn fún láti kà èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ìṣesẹ́ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làmì. jazakumullahu khairan ìbéèrè lẹ́kẹ̀jì ni pé nípa ọ̀rọ̀ ẹgbẹ́ a máa ń gbọ́ tí àwọn afákan máa sọ pé kò sí ẹgbẹ́ tí èèyàn ò lè ṣe ṣùgbọ́n nǹkan tí a fẹ́ lò ní pé kí ni nǹkan tí wọ́n ń ṣe mẹ́rin gangan gangan mọ́ pé ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó ní ẹ̀rí ṣé ó fẹsẹ̀ múlẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò sẹ́gbẹ́ tí yìí ò lè ṣe ó fà wọlé ṣe kúfùrù wà hurun but ẹgbẹ́ kan ṣoṣo tọ́lọ́run ọba ti làálẹ̀ fún wa a gbọ́dọ̀ má ṣe ẹni tí ọba ṣe yọjẹ́ àjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ kò ní kò sí kò ní rálì náà wọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí má wàá fi ìgbèkùn má fi dera rẹ bá gbogbo mùsùlùmí ṣe lórí kíni bẹ́rù wọ́tọ́kọ̀ọ́ kíni wọ́n ń ṣe ah wọ́n ń ṣe gbéyàwó ah ọ̀yọ́jú síbẹ̀ eh, gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ó ń ṣe kó ma ó ń ní bùkátà sí nǹkan kan ó ní the assistance wà ló fi jẹ́ pé nínú àwọn ẹlẹ́gbẹ́dẹ́ <laughs> alhamdulillah a rí nínú ọmọ ìyá wa ó ní accident débi pé ẹ̀yìn rẹ̀ yẹ̀ wọ́n fẹ́ ṣe operation fún torí wípé kì í wá sí ìjọ ẹgbẹ́ déédéé wọ́n mọ̀ pé jọ wọn ni but torí pé kì í wá déédéé operation rẹ̀ owó tí wọ́n bá raise wọ́n fi ń rà rè ọ̀kan nínú wọn ló wá sọ pé ọjẹ́ gbabi tí wọ́n ti sẹ́gbẹ́ lọ gbàyẹn halkọ ni masiru shita ni ìdímúbẹ̀ báyìí báyìí báyìí báyìí ni kéésì òun àwọn ọmọ àyà dẹ̀ investigate ẹ̀ ṣé n ti ń sọ èso òdodo ni òdodo ni ok gbà mú gbogbo dọ́kúmẹ́ǹtì wa wọ́n dẹ̀ sanwó rẹ̀ alhamdulillah hada wa gbogbo mùsùlùmí tó bá wá báwọn kódà bó bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí taari pó wà lórí ìnira tó jẹ́ ni tó sún mọ́ alábàágbé wa tàbí bá ọ̀ràn yẹn ní kánà lọ́wọ́ bí mùsùlùmí ṣe ń lò gbésí ayé ní ìgbésí ayé freedom lábẹ́ àṣìá islam kì í ṣe wípé kéèyàn sọra rẹ̀ sígbèkùn ah sheikh abdullahi kú abdullahi wo ṣé abdullahi tẹgbẹ́ wa ó ṣẹlẹ̀ àná mo gbọ́ yìí lágbàáyà sheikh wo sheikh kankan wọ́n ní rárá ó ní ẹ̀ so tí ìbá ti ṣètẹ́gbẹ́ yín èyíkéyìí tí bá ṣe aburú bá kàn án subhanallah subhanallah mùsùlùmí èfira rẹ̀ sí gbẹ̀kùn báyìí ṣó ti yé báyìí nísìn ọ ah, ah, pàtàkì. bisakunla karan èyí tí yóò ṣe kẹta ni nípa adhan adhan na ìyẹn irun pípé na tí ó jẹ́ méjì méjì méjì bẹ́ẹ̀ni tí kọmọdé jẹ́ ẹyọkan tó yẹ pé àwọn mi tún ṣe méjì n fẹ́ kí ẹ bá ṣe àlàyé àníyàn dáadáa ó lè jẹ́ mẹ́rin allahu akbar allahu akbar allahu akbar allahu akbar jẹ́jẹ́ àtúnṣe allahu akbar allahu akbar ṣẹlẹ la ilaha illallah ṣẹlẹ la ilaha illallah eyín ò ní tẹrẹbíì ìṣẹlẹ mẹ́rin kásẹ̀ tó wá gbóhùn sókè. Okay ashadu an la ilaha illa Allah ọ̀kanu. òkejì ah, allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashadu an la ilaha illa Allah èèyàn pèdè lẹ́bẹ̀ẹ́ tàbí allahu akbar allahu akbar ashadu an la ilaha illa Allah yóò pèdè ìkọ́mà. E الله أكبر الله أكبر قل لي الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ثلاثة حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله قل لي الله الله أكبر, الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله pé قد قامت الصلاة kọ́mẹ́tì sọ́láàt lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀rí rẹ̀ òfẹsẹ̀ nílẹ̀. fàáhì. naam. isakumila khair. ọ̀ǹtì. dábàá ìpàdé kò mo gbóòórùn bẹ́ẹ̀. kọ́lọ̀ ń járe yín pẹ̀lú orí dada. àdìwọ́ náà. lérí ìbéèrè ẹ̀rí kò mú béèrè ẹ̀ sì rí fáàmì sínú kìtàbù. lórí mo rí fáàmì sínú samadol mustatab. naam naam. lérí àwọn tí bàbá mú wá níbẹ̀. bẹ́ẹ̀ni. afaan sọ wípé àwọn rí ẹ̀rí pé Anas ibn Malik rọ ibà hàmì rọdí àwọn àná. naam. fáànàbí sọlá lọ sá sọ fún wípé kọ́ sọ pé Allahu akbar ashhadu an la ilaha illallah fáwọn dẹ́ pé ìyá àwọn sọ fún yìí àdìsí yẹn dẹ̀ sahih. ó sọ pé ẹ sọ pé àdìsí yẹn òun náà wá lára àwọn àdìsí wọn. ahọ́n lè gbé mi tàbí ké tí ó gbé òun. <laughs> jazakallahu khair. mumkin mumkin ana ma sun lastu ma sun ma. lórí lórí àdìsí yẹn kó bá tiẹ̀ sọ pé ó sahih. a má jà sọ báwọn àkọ́kọ́ fi rinlẹ̀ náà ṣe pé sọ yìí tọ́ jẹ́ pọ́ sọ yìí yẹn ṣẹ́ńṣẹ́ náà nìyẹn ṣẹ́ńṣẹ́lá ṣètàn ni à. Jazakallahu khairan àmọ̀ pé ṣe. tó bá di next week Inshallah. gbogbo kíni báàtù rinlẹ̀ lé lórí rẹ̀ àkó gbogbo ẹ̀ wá ọlọ́run ṣọ́ àjùgbà náà. lórí ọ̀rọ̀ àwọn àfáà tó sọ pé haram ni custom a ní ìdí ìwé òfin. àwọn àdìlà yẹn a kò wọn wá ní custom duty. bẹ́ẹ̀ni a kò wọn wá. Jazakallahu khairan eh. àti yàfa náà yóò fi. asalaamualeykum. <laughs> waaleykum salaam fay nag. naam kọ́lọ́n jẹ́ kí arin yín pẹ́ ní sọ̀rọ̀ ok naam lórí ah, dáadáa tẹ̀yìn náà. mi ni pé mo kírun kan. so wá hapun pe ìmáàmù tó ń kirun níbẹ̀ wọ́n ń gbóhùn sókè wọ́n ń gbóhùn sílẹ̀ bíi tó bá ń ṣe Allahu Akbar à dáadáa. ó wá a wà lórí sujud. Hmm. naam wọ́n wá fẹ́ wá sókè ní alákọ̀ọ́kọ́ bọ́ ṣe lọ sájúdà bọ́ ṣe fẹ́ wá sókè lálákọ̀ọ́kọ́ àwọn kan gbọ́ àwọn kan ò gbọ́. àwọn tí wọ́n bá gbọ́ kí wọ́n bá gbóhùn sókè. ó wá fún pé àwọn ò wá gbóhùn sókè so àwa wá ń dúró pé ah, kí máa mú ṣe aláwàgbà kó ṣàlàgbà ṣàgbà ó pé òkè bóyá ìyẹn fẹ́ gùn díẹ̀ ni hmm. so ìgbà tó máa fi wá dìde tá máa gbà láwàgbà òkè lọ́lọ́ straight àwọn wò pa àṣà ni subhanallah but a rí pé wọn response sí subhanallah pé àwa náà ti suspect pé ó dà pé àti àti mix sajida kan sajida kan nah. so àwa lọ bẹ́ẹ̀ títí títí ta fi kírun yẹn tán. Hmm, ẹ bá ṣe sajida kẹ lọ bá wọn ṣùgbọ́n tẹ ẹ bá ti lọ tán kẹ ẹ tó ẹ bá lọ bẹ́ẹ̀ ṣe àwọn ọgbẹ́ ti mix sajida kan. naam naam. ìbéèrè wa nìyẹn pé kí ni kí ni a máa ṣe sí bẹ́ẹ̀ ni. àwọn afáàkàn ni ká mú sajida yẹn wá àwọn akáàkan ní ẹ ti mí sí rákàkan kẹ ẹ mú rákàkan wá. ká e- mú èkejì yẹn ni wọ́n fọ mí lọ́kàn balẹ̀ jù. ní àwa ta wà lẹ́yìn wọn. ẹ̀yin tí ẹ mí sí sájídà kan wá tí wọ́n bá sálámà kẹ mú sájídà kan wá kẹtù tẹ̀síwájú kẹtù sálámà. àwọn afakan ní rákà yẹn tẹ̀sí olórí rẹ̀ yẹn ẹ ti mí sí rákà yẹn kẹ ẹ kúkú mọ́ rákà yẹn wá completely ìyẹn ló fọ mí lọ́kàn balẹ̀ ká mú wá ká dẹ̀ sálámọ̀ lásán ká má ṣe sùjúdù sáwí. ká má ṣe. sùjúdù sáwí ká kàn mú wá lásán. ẹ mú sá ẹ mú sáwí wá. naam ok jazakum khair. wàá tó fi jazakum. naam e-, ìbéèrè kejì ni pé. naam ọwọ́ rẹ̀ ni máìkì wà bisimilá. naam pé béèrè mi ẹlẹ́ẹ̀kejì ni lórí ọ̀rọ̀ bíi pé èèyàn ń ṣe ọjọ́ bí. naam ó wá jẹ́ pé bíi nísìn pé kí. ó ń sọjọ́ bí. no kò ń ṣe pé ó ń ṣe. ta ló ní ó jẹ́ ọjọ́ ọjọ́ tó bí. na na so ipe kéèyàn wa máa gbàwẹ̀ nítorí mo ti gbọ́ kọ́ni pé kéèyàn gbàwẹ̀ ní. ká kọ̀sẹ́ tó sọ pé kán gbàwẹ̀ òjíṣẹ́ náà sàn mm. àṣìlá máa ń gbàwẹ̀ níjọ́ ethnain wọ́n béèrè pé kí ló dé tó fi jẹ́ pé ààwẹ̀ ethnain rẹ̀ regular oníjọ́ tí wọ́n bí òun nù mọ́ni hùwà alladhi la yantiqu anil hawa in huwa illa wahyu yuha ọlọ́run ọba ló ní kọ́ gba àwẹ̀ ń jọun kó fi dúpẹ́ fóun sọ̀hí sọ́sọ bẹ́ẹ̀ fún Abubakar radiyallahu anhu kò sẹ́ni tó dáa tó nínú umar nínú àwùjọ ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba ẹni tó tún tẹ̀lé Umar bin Khattab radiyallahu anhu ajma'in wọ́n sọ bẹ́ẹ̀ fún ọgbọ́pọ̀ gba àwẹ̀ rí pé sọ pé njọ́ tí wọ́n bí ni mò ń gba àwẹ̀ tàbí Uthman bin Affan radiyallahu anhu ajma'in ọgbọ́rọ̀ ẹ̀rí àbí imam ali radiyallahu anhu ọgbọ́n bẹ́ẹ̀rẹ̀ là torí náà tiẹ̀ kò sùn síyà rẹ̀ nu ọlọ́run fi yà sọ́tọ̀ ni a lè bá a lè kọ́pì rẹ̀ lórí èèyàn bó ṣe jẹ́ yí pé a lè fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ẹni tó bá kọjá mẹ́rin ó ti di pé ká mo tì mọ́lé ká dá ṣeré àfún so kò sí ẹ̀rí fún. à ń retí tọ́ ọ bá rí no problem. <laughs> lórí bẹ́ẹ̀dẹ̀ yẹn ni sà ẹ jẹ́ kí n take advantage yẹn ẹ má bìí sọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà máa ń fẹ́ dọ́gbọ́ sí. asalaamualeykum ati. wa aleykum salaam salaam. ẹ jọ ẹ wọn kí astri ní mosque. náà. adẹ̀mọ̀ nísìnyí pé astri ti wà níbi quarter after four twenty no, after four. rárá a pè asiri nísìn níbi twenty two after four a kì ní four thirty. all right now. okay àwọn ankí ti one four. ká ká sọ ká ṣàlàyé fún wọn. okay. subu nísìn ti change. okay. ó ti ń wọlé nísìn ní nǹkan bíi six. okay. Uh, fajiri ó ti ń wọlé ní nǹkan bíi six nísìn. nígbà tí wọ́n kí zuru sa. na lọ́sàn mi ni. na nígbà tí wọ́n kí zuru mo sùn. na zuru yẹn wo kí sásìkò. wọ́n kí bọ̀ èmi sùn ọ̀kẹ́ òǹgbà tí máa tají níbi yàrá ń fọ yẹn wọ́n á wò pé ah, ṣé mo lè fi aṣùtàn kí yẹn ṣé mo lè dàníyàn zoom mọ́ bẹ́ẹ̀ni ṣó mu. ó mu ó mu ẹ dàníyàn zoom ẹ fi tẹ̀lé ìmáàmù tó ń kí àṣírí lẹ́yìn. láago mẹ́rin tí o ti wọlé yẹn mo sọ. tí o ti wọlé òkè àwọn yẹn náà wọn rò pa àṣírí làwọn ń kí. ok. now. ṣé mo lè. <laughs> but ẹ ṣàlàyé fún wọn o tẹ́ ẹ bá kírun tẹ́ ẹ fi ṣàlàyé fún yín pé irun tí mo bá ń kí zuru mi ni mo kí lẹ́yìn yín torí pé rákà mẹ́rin náà ni ọ̀ràn yẹn ni fẹ́mi but nafla ni fẹ́yìn torí pé àsìkò ẹni tó kírun kásìkò rẹ̀ tó tó kò nírun ẹ ṣàlàyé fún wọn bá àyàfi tó bá já rìn ìrìn àjò tàbí ẹni tó ní uzur sọlá tilẹ̀ azhar. nàmàtúsà ọmọ tí bàbá rẹ̀ bá ṣe ní tipátipá. ọmọ tí. bàbá rẹ̀ bá ṣe ní tipá. bàbá rẹ̀ bá ṣe ṣekúṣe. ó ní tipá. bàbá náà ti wá kú. adẹ̀gbọ́yé pọ́n ní bí bàbá bá kú èèyàn lè máa ṣàdúrà fún. ṣé ọmọ tún lè máa ṣàdúrà fún bàbá náà. bẹ́ẹ̀ni kò bọ́ ìwọ rí pé òun ni bàbá rẹ̀ kú ò bó tiẹ̀ jẹ́ pé lẹ́ṣẹ̀ ni. lasakunlaka. Wow. Naam. Jazakumullahu khairan sir. Antum. tó wọ́n ní ìbéèrè wa látọ̀dọ̀ àwọn sisters lókè ni wọ́n ní obìnrin tí ó jókòó sílé nítẹ̀lé àṣẹ ti ọba adẹ́dà. naam tó sọ pé waqarna fi buyutikunna. naam so wọ́n wá ní ọba adẹ́dà wá kára pé ọkọ rẹ̀ jáde láyé ni òun sì ní kò ní nǹkan kan tí ó ń ṣe ní ètò fi ń wá owó àbí nǹkan. kí ló kọ́ filẹ̀ kò tẹ̀ sí nǹkan tó kọ́ filẹ̀. wọn ò fẹ́ àlàyé yẹn sí ìwà ìsà. so wọ́n ní irú ìgbésí ayé wo ni obìnrin náà wà gbé lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ ti wá. ìgbésí ayé tó lọ́wọ́ bá kádàrà fún un. gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo níbẹ̀ wọ́n gbọ́dọ̀ mójútó kí a máa jẹ responsibility wọn ni bó ṣe jẹ́ pé nísìn a rí ọmọbìnrin tó ń lò jab tó ń lọ àwọn kan fẹ́ molest gbogbo ẹni tó bá lóun lágbọ̀ọ́yé ọgbọ́dọ̀ defend rẹ̀ tí wọn ò bá fi defend rẹ̀ wọ́n tí wọ́n fi ṣe àbòsí sọmọbìnrin yẹn wọ́n jẹ ìyà láti nù sáré lọ torí ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ó ní umira bi abdin an yujalad في قبره مئة جلدة وما زال يسأل ويدعو حتى جعلت جلدة واحدة فلما جلد ملأ قبره نارا فلما أفاق قال لما جلدتموني قالوا إنك صليت صلاة بدون الطهور ومرت بمظلوم ولم تنصره مظلوم òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám ní arákùnrin kan ọlọ́run pa àwọn màláìka láṣẹ kí wọ́n fún un ní ẹgbà ọgọ́rùn-ún nínú sàárè ó wá ń bẹ lọ́wọ́n ọba ó ń bẹ lọ́wọ́n ọba yín tún ṣe béèrè èmi mo ṣe tó fi dà báyìí ńgbà tí ẹ̀bẹ̀ yìí pọ̀ tádùá yìí pọ̀ torí pé ó jẹ́ olùgbàgbọ́ òdodo torí pé ó jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá yẹ pé kẹfìrí ni wọ́n mọ̀ dùn kẹfìrí ni látara gbogbo ohun tó bá ṣe ládùn àwọn kan wé sí tàmàrà rẹ̀ ni wọ́n wá pa ọgọ́rùn-ún wọ́n wá ẹyọ kan ṣoṣo wọ́n wá nà ń bẹ̀ but oró ẹyọ kan ṣoṣo gbàngbà wọ́n nà sáré ìgbiná ni gbà iná yẹn wá lọlẹ̀ wá ní èmi mo ṣe tẹ́ fi nà mí lẹ́gba wọ́n ní ó kírun kan láìsè mọ́tótó tọ́lá àwọn tí wọ́n lé ọmọ ń tọ̀ wọn ò bìkítà wọn ò ṣe istibra kó níbi ìtọ̀ wọ́n kàn dálẹ̀ náà ni wọn ò ní kóra rún kọ́kán tán kẹntaba òróró ọ̀tọ̀ pẹ́pẹ́ ẹ̀gbẹ́ ńbẹ́lára ṣòkòtò kìí ṣe àpèjúwe mùsùlùmí. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní wọ́n mọ̀ rọ́tẹ̀bí mùsùlùmí ọkọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n ń ṣàbòsí sí ọ̀ọ́dẹ̀ ránṣẹ́. tóbi ẹ abá ti rẹ́ ní obìnrin ìmọ̀ olónìkọ́bù tàbí olóyìí hijab ọ̀wọ̀ ìwọ rẹ̀ ó ti dọ̀ràn yẹn lé wa lórí a gbọ́dọ̀ jẹ́ kí àwọn kan fẹ́ wá molested eégún mọ̀lẹ́ mọ̀lẹ́ ò léégún eégún mùsùlùmí káwọn á mọ̀ molested haramu ni gbogbo ìwọ rẹ̀ aṣọ obìnrin tọkọ rẹ̀ jáde láyé tí ò sí ọ̀nà jíjẹ mímu a gbọ́dọ̀ ṣe ń gbìyànjú fún un á dáwọ́ jọ fún un láti ránṣẹ́ èyí pàtàkì láti mú ìwọ ọba adẹ́dà tọ́lọ́hún gbélé lórí wọn kó fi rọ̀ ọlọ́run láti ṣe èyàn pàtàkì ni ó fi jẹ́ yí pé kéèyàn fẹ́ opó ládàtọ̀ pọ̀ ń bẹ́ ń di rẹ̀ but kìí ṣe irú ògiri wa ló lè fẹ́ opó ẹni tí ó ní ìpáyà ọlọ́run ọba tí ó dẹ̀ gbé nígbé ẹ̀sìn wípé gbogbo wàhálà tó ń bá rí ń bẹ̀ ojúṣe ẹ̀sìn ni ó ń retí ẹ̀sìn lọ́dọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala nà kéésọ yìí pé à wọ́n kúkú ti ní ládàá wà ń bẹ̀ ọ̀làgbára rẹ̀ ọ̀làǹbọ̀ la. jazakumullahu khairan. naam ìbéèrè kejì wọ́n nígbà tó ṣe wípé ilé náà ni àwọn ọmọbìnrin wọn ó padà jókòó sí. wọ́n ní ìjọ yẹ ká rán wọn lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ àti iléèwé gíga. bẹ́ẹ̀ni wọ́n mọ̀wé wọn mọ̀ kéwú ojú inú là ojú tìta náà là. àwọn ni wọ́n lè mójútó ayé ju àwọn olójú kan tàbá fọ́jú ráúráú lọ látara yìí pé kíni ẹ̀tọ́ ọmọ wọ́n lè lò ó láti fi ṣiṣẹ́ ẹnu ilé tí wọ́n ó fi gbowó tiwọn but kì í ṣe yí pé wọ́n máa lé ayé káàkiri bọ́kùnrin náà sì ń lé rárá wọ́n lè ṣiṣẹ́ but kì í ṣiṣẹ́ tó jẹ́ wípé yóò wá sọ. So, ìmójútó ọmọ nínú ilé tàbí mójútó kan yóò wá di tọ́jẹ́ yí pé bí mo lè ṣe ń ṣe ni èyí ò sì wẹ̀ ọ̀ràn yẹn iṣẹ́ ni tó wà lórí rẹ̀ so Islam fi àlàlà ó lè ṣe business ọkọ rẹ̀ ó bá mójútó ọgọ̀rọ̀ ńbẹ̀ ó lè ṣòwò ó lè kọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo oríṣiríṣi nǹkan yìí ló lè ṣe alhamdulilayi rẹ̀ ti rí ọgọ̀rọ̀ nínú àwọn ọmọ ìyá nísìn wọ́n ń ṣe homeschooling fún àwọn ọmọ nínú ilé wọ́n ń dá ọmọ ń fún wọn dájúdájú tí wọn ò bá ní ẹ̀kọ́ ni eléyìí ò ní ṣe ṣe gbogbo àwọn eléyìí ò ní ṣe ṣe so now. Naam. So ìbéèrè kẹta. Naam, al-asfar. Mada indak? Naam. Bil mukaddira. Asana yakuna bil mukaddira. <laughs> mo kàn fẹ́ sí nǹkan tí ẹ sọ láàsì yẹn ni then pẹ̀lú fíẹ̀ pé káwọn èèyàn wò pé well kòkó ṣọ̀ràn yàn ká kọ́ àwọn ọmọbìnrin ní ẹ̀kọ́. Ah, ọ̀rọ̀ yẹn ni. nínú sísílá hmm. sọ̀hìn just yesterday. ọ̀rọ̀ yẹn ni. wọ́n ní pé olùṣẹ́ àṣàlámù ah, Sheikh Albani sọ̀rọ̀ ń pa rúkìá. bẹ́ẹ̀ni. wọ́n lé nìkan wá mọ rúkìá yẹn gbàgbé orúkọ ẹni tó pèsè àbíyá yẹn. àná sísan wọn sọ fún pé kọ́ arábìnrin yìí ní rúkìá kọ́ ní kìtàbà alimiha kìtàbà. naam kọ́ bí wọ́n ti ń kọ́ bó ti lè kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni writing. bẹ́ẹ̀ni. so ṣé kábàánì wọn kọ́mẹ̀ntì pé lára àbòsí oppression ní pé kéèyàn wò pé obìnrin ni ká mójútó ọkùnrin ni ká jẹ́ kó kàwé é pé obìnrin kò necessary kí ah, òun kàwé so àwọn circumstances tó kọ́ surround ẹ̀ ìyẹn máa wà careful of tí wọ́n máa rí pé ẹ̀kọ́ tó ṣọ́ ọmọlúwàbí obìnrin islamically ìyẹn máa mójútó ọláwà rẹ̀. bẹ́ẹ̀ni so mùsùlùmí ẹ̀ boko haram ìtumọ̀ boko haram ni wípé ìwé kíkà ilé ìwé lílọ ó haram níta ń pè ní boko ni pé ọ̀làjú ìwé but ẹ̀jẹ̀ àgbọ̀yé o wọ́n rí wí but ibi tí mistake ti wá ni wípé wọ́n yí ọmọ dànù tómitómi so ti yé báyìí ni throwing the bath baby away with the bath water ibi tí wàhálà ti dé nù torí pé kí ni ọ̀gọ̀rọ̀ lọ léèwé wọn obìnrin ọ̀wọ́ṣọ́ mùsùlùmí máa. ó ti dìdàkudà ó ń pààmù oorun ó ń ṣìyàn ó ṣe gbogbo báwọn ọkùnrin náà tí ó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń jẹ wọn ò ràn lọ́wọ́ tí wọ́n bá jalè tán wọ́n lè gbé lọ́ọ̀yà wọ́n fi tún wọ́n fi ara wọn tó yẹ pé àmọ́ so àwọn pé àti ntọ́dà àti ntí ọ̀dà haramu torí pé òun ló ṣe sábàbí ibi tó fanu, tí ò dẹ̀ yẹ ntí ọ yẹjú ń bẹ̀ kakọ́ mọ́lẹ́kọ̀ọ́ kakọ́ ní gbogbo oyún ara Islam lọ́wọ́ but ọ̀nà tí wọ́n gbàgbé wá òun ló wọ́ ọ̀nà yẹn làwọn ò tún ṣe ibi tí wàhálà ti wà nù but àwọn tí wọ́n ń sọ gan ibi tí màá wọ́n mọ ìwọ̀nba ni exposure tiwọn náà ọ̀hún níwọ̀nba ẹni tí wọ́n ń pa lánàá ọ wà nínú àwọn tí máa pè wọ́n jókòó pé gbogbo ń tẹ̀ ń sọ yé ìsara rẹ̀ o kódà ìgbà tó ń sọ fún wọn òun náà electrical electronics ni mo kà èmi náà tún lọ ṣe masters sí kẹ́ ẹ fi mọ̀ wípé nǹkan wọ̀nyí ó láǹfààní gbogbo àǹfààní tẹ́ rí mi tí mò ń fi ṣe tí mi bá mọ̀ báwo ni mo ṣe lè fẹ́ fi ń ṣe àǹfààní fún yín à ń lo internet à ń lo kínní for masalan lan aburú ti ń bẹ nínú ká máa lo internet facebook nǹkan kan kì í ṣe kékeré but dáadáa náà pọ̀ ń bẹ́ẹ̀. sọyí wàlọ́lá ká wá sọ pé torí pé àwọn aburú kan wà ń bẹ̀ yẹn ẹ̀yin mọ̀ jẹ́ àlò mọ́ rédíò torí pé orin burúkú máa ń wá ń bẹ̀ gbà yẹn ẹ má jẹ́ àgbọ́ rédíò mọ́ newspaper ẹ má jẹ́ àkà mọ́ pé wọ́n fi iná náà ó ní aburú tí wọ́n fi ń ṣe ẹ má jẹ́ àwùlẹ̀ tánná mọ́ ẹ jẹ́ àwọ̀ gbó lọ. so gbogbo wọ́nranwọ̀nranwọ̀n ló fi jẹ́ pé ẹ̀sìn kèé ṣeré mọ́dé tọmọdé ọwọ àjálù tí ọwọ àmọ gé bó ṣe wù ú ọlọ́run ọba nínú ẹ̀sìn ó ṣe nǹkan kan ní pàtàkì ọ̀dọ́ ò gbọ́dọ̀ kóra wọn jọ láì ságbàlagbà kan tí ń darí wọn àwọn obìnrin ò gbọ́dọ̀ kóra wọn jọ kọ́mọ́sọkùnrin kan tó lọ́gbọ́n lórí tí ọmọ darí wọn torí afọ́jú ò lè tọ́ afọ́jú ẹgbẹ́ rẹ̀ lọ́nà afọ́jú lóbìnrin ọ̀dọ́ afọ́jú ni wọ́n wọn ò lè dára wọn jẹ kí wàhálà wọn ṣẹlẹ̀ kò sí ìjọ kan táwọn ọ̀dọ́ kóra wọn jọ tó tọ́ ọdún mẹ́wàá tí wọn ò fi ní jẹ́ pé àjàtúká ni wọ́n jà torí pé kí ni àdámọ́ ni exuberance yẹn aromi nu wa ubu zuhuru ó fẹ́ hàn ó fẹ́ jẹ gàba lé àwọn kan lórí but àgbàlagbà yóò máa wò í pé tó kí lòun ó fi jábọ̀ rárá ẹ mọ̀ ṣe báyìí àwa náà kọjá ní rúurú nǹkan báyìí rí ọ̀dọ́ yóò máa jó lára ṣùgbọ́n àgbàlagbà ọmọ òkè rárá kò tí ì tó bá mu ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí làwọn sọ pé tí ọ̀dọ́ bá rí àgbàlagbà kọ lẹ́kọ̀ọ́ báyìí bitẹ́dẹ́ rouge ní sísẹ̀ntẹ̀lé nípele ìpele ìpele ńgbò bá yá yóò yé òun náà làákàyè ó wọ̀ ọ́ gbogbo nǹkan tó yẹ kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò rí gbé nǹkan wà gúnrégé torí ọmọ tí a bí lóòjọ́ tójú bá wa afẹ́kọ́ rìn ń fa kò ní padà rírìn yẹn rìn. àwọn àwọn sọ pé man ista'jala shay'an qabla hawanihi uqiba bihi hurmani ẹni tó bá lóun kánjú kí nǹkan ṣẹlẹ̀ tásìkò rẹ̀ ò tí tó ọlọ́run ó fìyà wípé kò tiẹ̀ ní rí nǹkan yóò fi jẹ́ ọmọ tá a fi lè dáhùn wípé ah mo fẹ́ kọ́ ọmọ tèmi náà tètè rìn jàre ọmọ àǹfààní tẹ̀tẹ̀ kí ni ó ṣẹlẹ̀ tí ó tiẹ̀ kú ẹsẹ̀ yẹn ò ní wúlò so ọ̀dọ́ ọmọ àgbàlagbà rárá àìṣe báwọn ẹja tún gbégbà náà báyìí ó ṣe báyìí ẹja tún gbégbà náà báyìí bọ́tọ̀ ọ̀dọ́ ọmọ wípé rárá àrínú ọjọ́ pé ṣé bí kú ni kò kú lọ so nǹkan wà máa bàjẹ́ lọ ntí ọ̀ bàjẹ́ yọpọ̀ ju ntí ó tún ṣe lọ gbogbo wọ́nràn wọ́nràn ni ti ń ṣẹlẹ̀ ọ̀dọ́ ọ̀fẹ́ sí lábẹ́ àgbàlagbà tí ọmọ rẹ̀ mọ́ wọ́n fẹ́ jáde tipátipá nítorí da gbogbo ẹ̀rú nù nítorí da gbogbo ẹ̀rú nù àfikún ọlọ́wọ́n bọ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ṣe sọ <laughs> gbà tí bàbá wa.